rituals and sacrifice, drama, energy, reverence, the door and the door. Oníbọ̀ lórí ìkànnì Kaftan TV Yorùbá ṣàfojúsùn ẹni tó rẹwà. Iṣẹ́ lòògùn ìṣẹ́, múra síṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fèrè bá a bá rìnrìn ká sọ pa rìnrìn. ṣọ́wọ́nyá o ṣọ́wọ́nyá ṣọ́wọ́nyá o ṣọ́wọ́nyá ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ratata tọmọdé ń bọ̀ ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ratata tọgbàlagbà ń bọ̀. àwa ń gbàgbé tó yí o à ń gbàgbé tó yí o ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ṣọ́wọ́nyá ti dé jagun labi wọ̀lú alára àgbà yìí dá ti dé. Ogunléke Sàámọ̀ ọmọráyé lógún Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìyílẹ̀ dógún jẹ́ kó máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́ ní sẹ́lẹ̀ńsẹ́ jẹ́ kó máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́ ní sẹ́lẹ̀ńsẹ́ ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó. ọ̀rọ̀ yá pẹ̀lú dókítà Ọlámídé hmm? omi omi ooo. Ah, omi yàn mí o ọgbọ́n omi yàn mí o ètò ìṣọwọ́ yá o. ẹ parí ẹ. ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bàbá rẹ̀ rìn ká sọ pa wòlíì àgbà ló ní. wòlíì gbọ́ mi. wọ́n pè mí wọ́n mi gbé pè. ó bẹ̀tà ó má gbé pè torí pé ọ̀dọ̀ àwọn wòlíì ló wà èmi ajẹ́ máa tẹríba fẹ́ mi. Ah, wòlíì ẹ gbọ́ wọ́n yàn mí wọ́n mi gbọ́ àmì òróró tó yàn mí dáadáa. ó bẹ̀tà ẹni tó fẹ́ yàn yín bóyá kó jẹ́ kẹ́ ẹ lọ máa yan àgbàdo. tó yẹ pé kàn fẹ́ yan yíyan yẹn ẹ lọ máa yan àgbàdo. wòlíì àbí ẹ máa yan ẹja. ẹja mọ́ ìdíje ẹja tó fi kú ni ẹ orúkọ tèmi ni ayọ̀ ajẹ́wọlé wòlé àgbà mo ń fàsìkò sọ fún yín wípé a tún máa pàdé láyọ̀ àtàlàáfíà lóró. ọ̀tún ọ̀tún báyìí náà lọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún báyìí náà lè ràn hmm. agbára lónìí ká kó dé mọ́ránmọ́ oh, God of mercy òṣùpá lónìí ká ràn láàjì hmm. ọ̀gbàrá òdò lónìí ká lànà fúnra ẹni o hmm. ká ẹ̀bà ẹni àwọn òǹdó fi kí bàbá wọn o oh God of mercy Èdùmàrè ló ní ká sùn láyọ̀ ká jí láyọ̀ ọba mímọ́ tó ń jẹ mímọ́ tó ń mu mímọ́ tó ń pín mímọ́ tó ń ṣe mímọ́ tó tún àfi mímọ́ bo abí aṣọ àlẹ́ o agada ọwọ́ mìíràn tí ìlú náà alábòsí papi ẹ̀ẹ́kẹ́rin nínú náà iná ń jó ìgbẹ́ òṣìrun afàbádàpálì yìí ẹ sọ fún wọn pé irú wọn kọ́ ní ọ̀fọ̀wọ́ òun jẹ́ ah, ibo ògúnlẹ̀dẹ̀ sábẹ̀ hmm. dókítà ọlámídé ooo oníjọba ọ̀fìjọba wa mò ń dáhùn ẹ̀ pè mí pa ah, <laughs> wọ́n ń lò ṣùpá tí yẹn nà mọ́lẹ̀ fọmọ aráyé mo dìràwọ̀ tí í ṣe kí ni o ti ṣàtọ́kùn fóṣùpá mo dọ̀gà ìhòòhàn ọ̀sán gẹ́gẹ́ tí ò ṣe bomi tù lójú mo dìná ńlá tẹ́nìkan ò lè gbomi pa mo dalagbálúgbó omi tí ìgbà tá a bá ba ẹni lọ́wọ́ ẹni á bà á dókítà ọlámídé ó ṣe mí bíi kí ni ó ṣe mí bíi kí ni máa ah ah ah mi rí tari sáré parí nìkan <laughs> mo ti wọnú ẹ̀mí ah kọ́lá wọ̀ wá ṣe ànú mẹ́ni ṣẹlẹ́mọ̀ tí ó ń pè ní dókítà Ọlámídé wọn bàbá ti dorí ètò báyìí yàtọ̀ máa ṣe bí ẹni pọ̀ wà lẹ́mí àwọn náà ṣì là fún lágbára láti inú gírò kọ. abẹ́rẹ́ ìṣọ̀kú nǹkan nù abẹ́rẹ́ ìṣọ̀kú àwàkọ́là ṣe bẹ́ẹ̀ ṣẹlẹ́mọ̀ tí ó ń pè ní jọ́yìn jọ́yì olóògbé jọ́yì gba ṣìkì yá ṣìkì mí ṣìkì yá ṣìkì <laughs> kọ́láwọ̀ ṣàánú ni. ọ̀rọ̀ bá ti rí jọ́yì ẹ̀ ń di mọ̀ pé ọmọdé ń gbè ní Daniel náà mm, mm. obìnrin jẹ́ ìmíràn ti sọ fún pé wọ́n bá gbàgbọ́ wá láàárọ̀ àárọ̀ láṣẹ̀ṣẹ̀ wẹ̀ lọ́dọ̀ tí àti ìdọ́sàn mọ́mí bóun ló ṣe ń lọ lọ́dọ̀ yìí bẹ̀yẹn ó ṣe kí ni ó bá skiyaski skiyaski oh God of mercy. Ha! ẹkú lẹ́bàá ìlà àkàrà alẹ́ ẹ̀rẹ̀ wa ńlá àkérò gbogbo ẹni tá a bá ti rí tó tó jẹ́ mẹ́ta ẹkú àti báyìí náà là ẹni ha ẹkú lé lónìí gbogbo ẹ̀yìn ara alẹ́ kábíyèsí fọmọ onílé lọ́ba tó fún wa lórí ọ̀fẹ́ láti máa wọ̀ báyìí sọ̀rọ̀ olúbáyọ̀ ọlámídé yìí ọmọ Mr Ògúnlékè ọmọ ayélujára ọmọ òkè ọmọ àyè kó gbà yé ọmọ ayé gidigidi káti ọmọ pa ńlá ó nítorí kan lọ́wọ́ bàbá ọlọ́mọ ọmọ ọlọ́lọ́bá iná ló lọ́sàn-án alágbàlọ̀ lólòrú òpó òmùlérè mi ní òpó òmùlérè máa jẹ àlè kan mọ́ níní tí bá sọ wọ́ mi ọ̀bàrà béèrè aṣọ bẹ̀jẹ̀ ìbíjẹ́ bí òsì aṣọ àbárí nǹkan bí kókó bí owó bí àdùgbò bí àgbàràn bí esoro bí eléegun èmi lọ́mọ òun ní ìbágbìn ògùn dẹ òun ní ìbágbìn ògùn ìlẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ kì í bá ní dẹ́kọ̀rọ̀ òkú njọ abakọ ah epo epo <laughs> mo pọ̀ mo wè mo ni mo ní ọ̀dù mo ní kìmí mo gba skiyaski ní skiyaski ẹ́ ní kíni èmi máa sọ pé mi ní ọ̀pọ̀lọpọ̀ ẹni kò mọ̀ pé ọlọ́run bá mi lódìdí fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi sọ mílíọ̀nù ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè káàbàtà ní tilé toko òjò pátápátá pátá fi kókò lùbàtà ya pátápátá apàpàtà lórí àpáta fẹ̀rẹ̀ akátápàtà sẹ́nu ó jẹrin akátátọ́sẹ̀ lórí àpáta pátápátá alápàtà gbẹnu sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọ̀pọ̀lọpọ̀ onípàtà ọlọ́run ọba mi Èdùmàrè ní kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà ní pátápátá ah ah ọ̀rọ̀ yóò mi kí ló yóò mọ ètò dókítà Lámídé Ṣàwàyà yìí. ẹ má má jẹ́ kí màmá yìí. <laughs> abalẹ̀ bàjẹ́ ìkànnì captain television Yorùbá ni ẹ ń pè mí mm. orí ètò Sówónyá náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ tẹ́ wa ṣáàmà pé we are nation mm, nation làwa eh, eh, Sówónyá ni state capital <laughs> ní captain TV tẹ́lẹ̀ mọ̀ pé Kaftan eh, Republic of Kaftan Ṣọwọ́nyáwá ni capital tàbí state and capital Abia Umaya, Adamawa Yola bẹ́ẹ̀ bá ti wá sọ pé eh, Kaftan TV Ṣọwọ́nyá yàda fún yín tí ọkọ ẹ ṣeun abala kí la yìí abala abidi Olódùmarè níbi tá a ti ń fi abidi tá a ti ń fi yàn lọ́hùn ẹlẹ́gbẹ̀ẹ́ bá mi tún jọ ìbẹ́ẹ̀ ní kẹsì bá mi tún Daniel ńbẹ ni bí ṣe ń wò mí kọ̀ọ̀kan wò yìí nítorí wò nǹkan dókítà kí ló ṣe mú mi kan ní èmi fún ara mi I have come here to to to to to be the king today èmi oníjọba òfìjọba wà ní <laughs> ẹ sì bá ń kí Mr. Zhu ẹ ní kí Mr. Zhu kí ẹ má gbàgbé pé mo nílò fẹ́ńsà o <laughs> abala mi ní olódùmarè náà ṣe bẹ́ẹ̀ ta wà ah, ajá bí bàtà bí dòjé ẹ ejò ẹ ẹyẹ fífìlà bí kíni bí gbàgùdà ẹ bá ti dórí bí ẹ rí dájú pé ẹ ṣe kíni ẹ dúró síbẹ̀ ibẹ̀ láti fẹ́ yin ọlọ́run ọba mi lónìí lábala abẹ́bí olódùmarè bí gbanigbani bí gbenigbeni bí gbẹmigbẹmi bí gbọ́gbẹ́ gbẹ́gbẹ́ lọ́lọ́run ọba mi ọlọ́run tí gbọ́gbẹ́ tí gbẹ́gbẹ́ gbogbo ẹ̀dá òun lọ́gbẹ́bẹ́ mi lọ́gbẹ́bẹ́ mi báyìí abẹ́rẹ́ rí àlejò wa tá a gbè wá sílé agbára náà mọ̀ bá gbé agbára gbé e yẹ̀wò àárí wọ́n pọ̀ wọ́n lála wọ́n wè wọ́n rọ̀pọ̀ wọ́n ní ọdún wọ́n ní kìnnì ẹ̀ má wà máa wò pé ẹfẹ́ mú àlejò mi lọ lé o kàtàyè kàtàyè kàtàyè ha gbígbẹ́ngbẹ́lẹ́kú ti ń dá níbi tí òun ẹ̀kọ́ òkè ọkọ̀ fáráò ni òun náà lọkọ̀ dókítà ọ̀rọ̀ mi dé ọkọ̀ joy <laughs> ọkọ benita ọkọ ọkọ ọkọ tatún ni ọkọ olúwa fún mi láyọ̀ ẹ̀ṣọ́ <laughs> àwọn ẹ̀yìn tí wọ́n ti takú ti jésù kàtàn lọ́rùn <laughs> bí gbirigidi lọ́lọ́wọ́ bá àbí ẹ̀dùnmọ̀rẹ́ ọlọ́run ti yí káàkiri sọ́dọ̀ hmm. ìjà pé kò síbi tí ò lè yí dé gbígbọ́ òdòdó ni ọlọ́run tó fẹ̀ tó fẹ̀ kárí gbogbo àgbáyé káàpàtà ẹ̀hẹ́n bí gbẹ́ngbẹ́ng lòkè tí dúró ti kíni o tí dúró ti ni tí kìí jẹ́ kẹ́nìkan kó fìyà jẹ ni bí gbẹni níjà gbẹni níjà ni ọlọ́run ló gbẹmí níjà bí ìbáṣọ ọlọ́run ọba mi ò dìmọ̀ ah nǹkan ọmọ àti irọ́ ni kín ni ah àńjẹ nílò àwọn ọmọ kẹ̀dẹ́ kí tẹ̀lé àbìdí ẹni ti mú jù á ṣe báyìí ni á pa á ni o á mú ni o á là á ni o á yẹ ọlọ́run ni ẹgbẹ́ ni sọ̀hún ayò mi ni ìjẹ́ ẹ̀pọ́n <laughs> bí gbàgbà wálé ọ̀kọ́dọ́rọ́ ọ̀lọ́ tí kì í fi nǹkan pamọ́ fún èèyàn hmm, bí gbọ̀ngàn ńlá ni tọ́jà wípé tìbútòrò àgbáyé bá bá gbọ́nú ẹ̀ báyìí sọ ni àlékún láì fáyà bàdà ẹ̀ lẹ́mbẹ̀ òun ẹ̀ sì kú kalẹ̀ ẹ̀jẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń lókè lọ́nà ṣùgbọ́n tí n tó lọ òkè lẹ́yìn ọmọ gbàgbé ìpolówó ọjà báyìí làgùn mọ́ o ẹ̀ irú ti mọ̀ bẹ́ẹ̀ ẹ̀ lọ́kọ̀ gbogbo àwọn àgbààgbà tí ń bẹ lórí ilẹ̀ ayé ẹ̀ máa ń gbé ọjà yín wá ẹ̀yin ah bàbá òun testimony wọn pọ̀ wọ́n testimony wọn kan wọ́n fi hàn yín láìpẹ́ <laughs> ẹ̀yin náà mọ̀ pé testimony lágbára. Hmm ọ̀rọ̀ kan péré nu o bàbá tí ń sọ pé káwọn wá lónìí àmọ́ mo ti sọ fún alàgbà ọpẹ́yẹmí òjò pé ẹ̀yin náà wà lónìí o ńgbà láàárọ̀ bàbá ní ẹ̀ sì dákun ẹ̀ bí ọmọ àti sọ fún àgbàlagbà àti <laughs> sọ fún bọ̀dá ọpẹ́ pé àwọn ni wọ́n wà àwa sì rè àìsàdéhùn ká má mú ẹsẹ̀ <laughs> mo ti rí nu ẹgbẹ́ mi lọ́hùn-ún bí n bá ti lọ bí n bá ti dé àwa ṣe kí ni o àwa bọ́ sí orí ètò ní rabaji gan ní skunkẹ́lẹ́ tòtòtò ní tọ̀tọ̀rí tọ̀tọ̀rí ní firigidi fi níbo là ń lọ à ń lọ ojú ọjà ní o mò ń lọ mò ń bọ̀ mi ò tí ì dé ẹlẹ́mbẹ̀ wọn kú kalẹ̀. lórí ṣọwọ́ yá làwa déwọ́lá mi ìsúnzì ọmọ yóyó yóyó ṣọwọ́ yá ṣọwọ́ yá jẹ́ kọ́mọ̀ dókítà ọlámídé ṣọwọ́ yá ó pọ̀. sọ̀rọ̀ ya. ta ló sọ pé kò pọ̀ kẹ. sọ̀rọ̀ ya. opym. ọ̀pọ̀ yamayama. sọ̀rọ̀ ya. sọ̀rọ̀ ya. disco kẹlẹ tututu mú mi ní jọjọ disco kẹlẹ tututu ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin aráalé ẹ mo lérò pé àlàáfíà lẹwà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà níbí lónìí abala ojú ọjà lórí ètò Ṣọ́wọ́nyá ló ń dé sójú ìwúrọ̀ yín ẹ lábala yìí láti máa ń ṣàgbéyẹ̀wò bí kan ṣe ń lọ lójú ọjà ọjà yànyàn nílùú Àbújá ọlàṣẹbẹ tàgbé wà lónìí orúkọ tèmi ni Àánú Olúwàpọ̀ ọmọ Ògúnníyì ẹ bò ó ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ máa bá mi kálọ kálọ bó ṣe ń lọ. ẹ ká sì máa fi ẹ káàsán orúkọ mi ni mrs ọlárẹwájú esther anta lashes woman hair lashes and ordinary lashes adenta jewelries ah ajé ń wọgbá kẹ gbogbo nǹkan ló dá kò sí yàtọ̀ gbogbo ẹ̀ kàn ṣáà wọ́ sísìn ajé ò wọgbá o kò sọ́jà torí kò sówó ń ta owó oúnjẹ làwọn èèyàn ń wá kò sẹ́ni tó rẹ́dì láti mú o àwọn èèyàn ń sáré bọ́n ṣe máa fóúnjẹ sórí tébù fáwọn ọmọ kò sẹ́ni tó rẹ́dì láti máa ṣe make up for now iye tá à ń ra irun tẹ́lẹ̀ tá à ń ra àwọn ọjà wa tẹ́lẹ̀ ó ti di times two àdẹ̀rẹ̀ àwọn customer confused torí kálukú náà struggle ni so tọrọ kọ́bọ̀ tábà ti fi ta ìgbà míì gan owó ọjà gan agídí ló máa fi yọ gbogbo nǹkan ló ti wọ́n sí níbo kò sọ́jà kò in fact ó wọ̀ sí ju ti last year lọ last year ìwòyí last year àwọn èèyàn ti wọlé wọn ti mú nǹkan ń bo everything kàn dá kò sọ́jà rárá kò sọ́jà. Ah, wàhálà táwọn ìjọba wa yìí náà ni o wàhálà àwọn ìjọba ni owó òsì ń ta kò jẹ́ káwọn èèyàn lè wà wọn ò wà financially buoyant láti wá ra nǹkan ṣebí tó bá wà lọ́wọ́ èèyàn lèèyàn máa ra nǹkan àti rówó jẹun gan dìṣòro fáwọn ẹlòmíì náà ti tọkọ̀ pé wọ́n máa ra nǹkan so kò easy rárá fáwọn èèyàn lẹ́nu iṣẹ́ wa ìṣòro tá a tún dojú kọ ni pé iná ò stable tí iná ò bá dẹ̀ stable ó máa affect sales for instance ká tó sọ pé arepo sí jẹ́ ní epo gan tún ti wọ́n tábàlà arepo sí jẹ́ lọ́sẹ̀ one thousand two thousand la máa fi fuel epo tí ò bá dẹ̀ wá sọ́jà báwo lèèyàn ṣe fẹ́ rí gain yẹn ká tó wá sọ pé iná ìwé everywhere ló dúdú adẹ̀ ń sanwó ná wọn ò ní fún wa níná ìyẹn náà contribute níbo la ti fẹ́ rí gain débi tá a máa rójú ọwọ́ ojú owó gbogbo ọ̀rọ̀ yìí ọwọ́ ìjọba ló kù sí ṣé tó bá fún àwọn òṣìṣẹ́ lówó lásìkò tó yẹ kán fún wọn owó tí wọ́n ń fún àwọn òṣìṣẹ́ gan owó yẹn kéré sí iye ọjà ọjà tí wọ́n salary ò dẹ̀ increase báwo náà ṣe fẹ́ rí owó yẹn kán tó sanwó lé kán tó sanwó owó ọmọléèwé káwọn fúnra wọn tó jẹun sẹ́nu ara wọn ṣáwọn náà máa rántí pé àwọn fẹ́ ra jewelries so tí ìjọba bá lè increase salary àwọn èèyàn á jẹ́ kówó máa wọlé fún wọn ìyẹn ní apá ti ìjọba nìyẹn àwọn tó dẹ̀ jẹ́ àwọn aráàlú náà táwọn náà bá lè cut expenses wọn unnecessary tí tó bá lè cut ẹ̀ off ó máa jẹ́ kó rọ everybody lọ́rùn orúkọ mi lẹ́ẹ̀kan sí ni mrs ọlárẹ̀wájú esther olúwaṣeun. ẹ orúkọ tèmi ni ọ̀gbẹ́ni adéyẹmí tèmítọ́pẹ́ gold anta wivon adẹ̀tún ṣe irun yes àwọn ọkùnrin máa ń ṣe irun ẹ mọ ọkùnrin ṣe ọkùnrin gan mọ ṣe ju obìnrin lọ lóde òní báyìí yes. àwọn obìnrin náà ń ṣe irun ń ṣe kò yẹ pé wọ́n mọ ṣe àwọn náà ń ṣe irun but nowadays ọkùnrin ti pọ̀ nínú iṣẹ́ ju obìnrin lọ ẹ wo ìyàtọ̀ wà ń bẹ̀ gan ìyàtọ̀ tó wà ń bẹ̀ gan bíi sọ́mọ̀ sálẹ̀ ni ó jìnnà gan ọlọ́run àwọn ọjà tá à rà ní bíi one thousand àwọn wivon tá à rà ní bíi one five two thousand tẹ́lẹ̀ tá a bá lọ sọ́jà báyìí three thousand five thousand náà ta fún wa so the difference is too far like seriously. ṣé lè yóò wá affect bẹ́ẹ̀ náà bí owó orí bó ṣe bó ṣe wà tẹ́lẹ̀. Ah, ẹ wo àwọn èèyàn bíi irun tá à ń ṣe báyìí ó máa ń hard láwọn èèyàn láti sanwó irun because a bá charge wọn wọn kì í fẹ́ sanwó you understand wivon yìí bẹ́ẹ̀ òun la fi ń gbéra kọ́ndẹ̀ tó ra wivon náà a máa sọ̀rọ̀ sọ̀rọ̀ a máa ẹ understand kan tó ra ọjà kan ìjọba náà ni mo lè sọ because the way tán ṣe ń handle gbogbo situation ní country báyìí kò kò bójú mu wọn ò kí ń ro tàwa mẹ̀kúnnù rárá dára tiwọn nìkan náà ń rò because wọn máa ń ro tiwa ni kò yẹ kí gbogbo ẹ̀ máa lọ sókè kò sí nǹkan tó lọ sókè nàìjíríà báyìí tó wálẹ̀ àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ ṣe rí mọ́ láyé òde òní o tẹ bá wo nǹkan tí arákùnrin ṣe báyìí wig là ń pè wig làwọn èèyàn ń ṣe nísìnyí wọ́n máa ti ṣe wíìgì yẹn tó ń ṣe bíi mẹ́ta sílé wọn ò bọ́dà láti ṣe irun mọ́ wọ́n á kàn wíìgì wọn all back wọ́n máa wọ́n á wọ wíìgì wọn wọ́n bá tí wọ́n lọ nìyẹn but wíìvọ̀n yìí la fi ń gbéra lẹ́ẹ̀kọ̀ọ̀kan ah ṣe mi ò rò bí a mọ̀ wá position láti gba ìjọba nímọ̀ràn but nǹkan tèmi kàn máa sọ ni pé ẹ̀bẹ̀ náà la tún máa bẹ̀ wọ́n because ìjọba ni wọ́n kí wọ́n máa fi tàwa mẹ̀kúnnù kí wọ́n máa fi èrò àzìn kí wọ́n máa fi tiwa náà sínú agenda wọn sínú budget wọn orúkọ tèmi ni adéyẹmí tèmítọ́pẹ́ gold. ara ẹ ti gbọ́ yẹn ẹ̀yin ara lé ẹmu lérò pé ti rí bí kan ṣe ń lọ lójú ọjà àní rí jù báyìí lọ lábala ojú ọjà fún tòní ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ dókítà ọlámídé ní yàrá agbára lọ́hùn-ún sí orúkọ tèmi ni àánú olúwàpọ̀ ọmọ ògúnníyì eré tí a ń ṣe ló mú inú yín dùn àwàdà tí a ń ṣe ló jẹ́ kẹ́ ẹ máa yọ̀ o ẹ̀yin tẹ́ ń ra dátà tẹ́ ń wo skìtì wa ẹ ó rẹ́rìn ayọ̀ jọ torí ọlọ́run máa wo Kaftan TV má gbé kúrò ń bẹ̀ ibẹ̀ ni wàá ti máa rí wàá máa ráwọn ológo lórí screen yẹn torí pé wọ́n gan tó ń lọ́wọ́lọ́wọ́ ológo nìyẹn yóò wà ń bẹ̀ kí ló sọ ẹ̀ẹ́ mi ì gbọ́ èèyàn. Kaftan TV yorùbá ṣàfojúsùn ní tó wà. ó pọ̀ ó wè ó rọ̀bọ̀ ó ní ọ̀dù ó ní kìmí ó gba skiyaski ní skiyaski ní tọ̀tọ̀rí tọ̀tọ̀rí ní skunkẹ́lẹ́ tótótó ní fúrigidi fìyí <laughs> ọlọ́ọ̀ni kì í ṣèèyàn ṣe rí nígbà mo lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ láti rí àánú èmi àwọn kan àánú nígbà mo lọ yìí lórí ọjà ẹ bá ní dókítà ní kín ni èmi máa ń lọ ọ̀dọ̀ àwọn oníwì ìfọ́mọ̀ ni mi ní ọ̀sàbẹ̀ ṣerun sá lọ́rùn yan <laughs> ẹ dáàbọ̀ sábàládé yẹ̀wò lórí ètò Sọ́wọ́nyá ní ìkànnì Kaftan television Yorùbá ẹ wo ibi tá a ti mọ serious ẹ mọ̀ pé mo serious lọ́wọ́ ti di àgbẹ̀ ẹ mọ́mí èmi ò serious ah, ẹ̀yin yóò serious gbà náà àjọ serious ni kátó kúkú bí ọmọ serious ẹ̀ sì sọ fún mi pé mo serious mo serious o ah you can only say that Daniel is not serious I know Daniel is not serious even Joy Joy is not serious <laughs> but me me I'm serious <laughs> ẹ ṣe ń jẹ ẹ ah, táwọn onílé agbára fún tòní mo wọnú kíni o mo wọnú ìbú lọ tèmi tàwọn tẹja kódà mo tún gbé Yemọja gangan mo tún gbé wá ìjà <laughs> tán mo tún gbé Yemọja wá àmọ́ kì í ṣe Yemọja gangan ọkọ Yemọja mo wá gbé wá lóyún kẹ́ bá lè mọ̀ pé ah ní kíni mo kọjá mo kọjá wọn ni wọ́n pé ta ni mo nílé agbára ọ̀dọ́ bíi tèmi yìí náà ni ẹ sì wá rí i ní tẹ́mi máa ń ṣe ni pé kọ́ má dàbẹ̀ pé ẹ̀yin náà sọ pé ẹ the old age o ẹ èso bí they are they are just old age then ni ẹ ẹ mọ̀ báwọn obìnrin ṣe máa ṣe ní máa ṣe báyìí ẹ you know they were old age then and that is why they they they they, they learn working and that is but me I am educated o mo ti kàwé o mi ò lè kọ́ṣẹ́ mọ́ àmọ́ <clears throat> lọ́wọ́ ìbáyìí àwọn ọ̀dọ́ mò ń gbé wá òní sọ pé old age ni wọ́n jẹ́ ọ̀tán <laughs> kí ló kọ́ ohun tí mo gbé wá arákùnrin oníṣòwò gbàlódé òjò ọ̀pẹyẹmí ẹ dàgbọ́ bá ń kí àwọn ará ilé mr òjò. ẹ mọ̀ káàsán ẹkú kalẹ̀ mm-hmm. ará ilé mm-hmm. ṣé àlàáfíà lẹ́wọ̀ àṣẹ àlàáfíà ni àlàáfíà ni. ẹ pẹ̀lẹ́ o mm-hmm. ẹ ṣeun. o kọ yín lẹ́kùnrẹ́rẹ́ èmi lè má mọ̀ <laughs> bóyá mo ṣe bí bóyá mo ṣe àṣìṣe ẹ bá ń ẹ bá ń sọ fáwọn ará ilé. orúkọ mi ni ọ̀pẹyẹmí òjò. Hmm, òjò òjò òsínlẹ̀ ọmọdé ẹ dàgbà. Hmm. Hmm. a pọ̀ wí bẹ́ẹ̀. <laughs> Eh, eh ẹsẹ ẹdá ẹjá ẹjá ṣe nira báàgì gan ní skunkẹlẹ tuntun ní tọtọrí tọtọrí ní firigidi fi mísà òjò ọpẹyẹmí iṣẹ́ wo lẹ ń ṣe. Ah, iṣẹ́ òwò ni mò ń ṣe òwò òwò oúnjẹ sì ni iṣẹ́ tí mò ń ṣe. òwò oúnjẹ ẹ máa ń ta oúnjẹ oríṣiríṣi oúnjẹ àwọn oúnjẹ tútù tí wọn tí ì tí wọn tí ì oúnjẹ hmm. tútù à ń pákéjì ẹ̀ à ń ta. ẹ̀tọ́ ọ̀dà ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọmọ ìlú bo ni. Ah, ọmọ bíbí ìlú ògbómọ̀ṣọ́ ni mí. nípínlẹ̀ ọ̀yọ́ lọ́hùn ògbómọ̀ṣọ́ ògbómọjúkú níbi tá a ti jẹ àmàlà tán ká tó mú kọ yan gan. Ah, ẹ̀yin lè má mọ̀ lédè bẹ́ẹ̀ ah. ẹ lè má mọ̀ lédè bẹ́ẹ̀. àti nǹkan tó mi gbé báyìí nìsín. ẹ ti ló mi gbé nǹkan yan gan mọ́ ọ̀dà ẹ jẹ́ kí n wá ṣe báyìí ọ̀gbẹ́ni ọ̀pẹyẹmí ṣé ibi tí ń ti gbé yìí ẹ má bínú o yóò tó ìgbà wo ọdún wo oṣù wo tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ òwò ṣíṣe. Hmm, iṣẹ́ òwò ṣíṣe ó jẹ́ nǹkan tó ti wà nínú ẹ̀jẹ̀ tèmi láti kékeré. ṣe pé bí a ń torí àwọn òbí mi hmm. wọ́n fi ọ̀nà òwò wọ́n fi wọ́n fi hàn mí. wọ́n fi wọ́n fi hàn yín. bẹ́ẹ̀ni wọ́n pé ọ̀nà òwò azin wọ́n fi ọ̀nà iṣẹ́ ọwọ́ wọ́n fi lọ̀ mí láti kékeré. ok. nígbà tí mo parí iléèwé primary six iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary six mo ń gbọ́. àsìkò bàtà yẹ ká dúró tá fi wọ secondary school níbi gíga n pásíkò yìí ọpẹ́ o lọ kọ́ṣẹ́ bàtà ńgbà yan. iṣẹ́ bàtà bíi bò àti like cobbler bíi shoemaker. àti cobbler o àti gbogbo ẹ̀ kí n sá lọ jókòó síbẹ̀ lọ́mọ ọkọ bí kí n máa gbá bọ́ọ̀lù kálẹ̀ kiri lọ àwọn ṣeré kálẹ̀ kiri lọ ń gbọ́ yín sà lọ́mọ kọ́ṣẹ́ bàtà náà ṣùgbọ́n náà mo kọ́ṣẹ́ náà màtọ́ dẹ̀ ṣe díẹ̀ tí mo mọ̀ ọ́ màá ti máa dé GS3 holiday mo dá tèmi sílẹ̀. láti GS3. GS3 after the GS3 break. GS3 bẹ́ẹ̀ni sá lẹ́tí dá yín lẹ̀ bẹ́ẹ̀ni sá mo ń gbọ́ yín sá. so àtìgbà náà ni ọpọlọ mi ti ta sí pé ah àṣé àti ilé pawó àṣé ó dùn bí eléyìí hmm, àtìgbà hmm. náà ni mo ti pinnu lọ́kàn mi pé iṣẹ́ àdáni lẹ ṣe ẹ ẹ wá jẹ́ ń béèrè lọ́wọ́ yín láti gbà wọn lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ àdáni bàbá wa wo GS3 sígbà yìí yóò tọdún mélòó bíi mélòó. Ah, GS3 sígbà yìí ní ti máa lọ bíi seventeen years báyìí. ọdún mẹ́tàdínlógún abẹ́rẹ́ ọlọ́run seventeen years ọ̀dà ẹ̀jẹ̀ wọn á béèrè ẹ̀jẹ̀ tó ń béèrè béèrè bí n ṣe ń tasẹ̀ nínú mi kó tó di wípé ẹ bẹ̀rẹ̀ okòwò ní sàn-án sàn ǹjẹ́ ẹ lérò pé bóyá ẹ fẹ́ kàwé sí i ìwé kíkà yẹn dandan lè yíwọ̀n fún mi. ẹ kàwé báyìí. ah mo kàwé gan o. ẹ ka primary ẹ ka secondary school. mo ka secondary school já mo ń lọ sí polytechnic ẹ̀ka já. ẹ̀ka já NUND lọ́wọ́ báyìí. HND sir. kì í ṣe HND tún ni. ìwé ṣe pàtàkì àbúrò eh, ìwé kéré. Hmm. Eh, èmi wò pé báyà nígbà tẹ wá ní HND tọ́ wá pé wo oúnjẹ tútù lẹ́ ń ta bó ṣe owó ò yín ni. Ah, kò sọ̀rọ̀ tìjú níbi okòwò nǹkan tó bá lè mú owó wọlé fún yàn láti jẹun láti ṣe ohun tí yàn bá fẹ́ ṣe kò sí nǹkan tó yẹ pé yàn gbọ́dọ̀ tìjú fún. Hmm. agbára ọlọ́run iṣẹ́ oúnjẹ tí mò ń tà àti náà tó ti pè wá láti ìlú èbó ah, àwọn fẹ́ rẹ já àwọn fẹ́ rẹwà àwọn fẹ́ ra gàrí because bá a ṣe pákéjì ẹ̀ kì í ṣe bí àwọn ará ọjà bí wọ́n ṣe máa ń tà á. àyè pákéjì ti wá. ká sọ pé ìwé ló jẹ́ kẹ́yìn ó ṣe báwọn àbí. bẹ́ẹ̀ni ìwé tẹ ẹ kà ní. ìwé tí mo kà ń pé kí n fún kinní ní concept mi. Hmm, hmm, ojú tuntun. bẹ́ẹ̀ni mo mà dá pọ̀. abara ọjà bíi ẹ̀wà nísìnyí ká fi ẹ̀wà sí àpẹẹrẹ hmm. ẹ̀wà abara ẹ̀wà mọ́ rẹwà lóko tí n bá rẹwà lóko lówó pọ́ọ́kú n bá gbé dé ilé iṣẹ́ màá gba àwọn òṣìṣẹ́ tí wọ́n bá mi yọ ìdọ̀tí inú ẹ̀wà náà wọ́n ti sá òkúta yẹ̀pẹ̀ gbogbo ẹ̀ wọ́n ti yọ ọbẹ̀ kúrò. wọ́n á yọ gbogbo ẹ̀ kúrò kì í ṣe pé bóyá wọ́n rà tán ní ìsìn tó wá délé ṣẹlẹ̀ máa ṣe wàhálà. sísà bíi bò ẹ ní sá wọn nígbà tí wàá sá tán á wàá package ẹ bí wàá five kg o bí wàá múdù ni o á hmm. ṣe ní sókí sókí sókí sókí. tọ ọ̀dà kò sẹ́ni tí ò rí tí ò ní wù. tí ò ní wù ọ̀dà ẹ jẹ́ ń béèrè ìbéèrè yìí lọ́wọ́ yín ń tawọ́ ta sẹ́nu mi ni o ṣé nígbà tẹ́ ẹ wá ń ṣe iṣẹ́ okòwò yìí ṣé àwọn èèyàn máa fi ń ṣe yẹ̀yẹ́ pé ah, odidi ọkùnrin ti ń ta sáwọn èèyàn mọ fi ń ṣe yẹ̀yẹ́ báyìí. Ah, ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n fi mí ṣe yẹ̀yẹ́ láìpẹ́ mo bẹ̀rẹ̀ iṣẹ́ okòwò pọ̀ mọ́ gbígbẹ màá dẹ̀ wọ aṣọ tó dáa hmm. màá ṣe mọ́ polówó ọjà màá wọ àwọn pieces yẹn báyìí wọn ti ah. rẹ́rìí pa ah, ah, ọ̀gá owó ẹgbẹ́ wa yìí ọmọ náà ni. <laughs> èmi náà rántí ìgbà tí mo fi ń ṣiṣẹ́ iléeṣẹ́ kan àmọ́ n ò ní dákọ̀ iléeṣẹ́ nǹkan má dàbí ìpolówó ọjà yín wàá fi nǹkan míì yín fi kún un pé bá a ṣe mọ polówó rẹ o Kaftan TV tún ti dé Kaftan TV ti dé o èrà abẹ́rà sí í dá èkó sáwọ́ orí àǹtí tó yín o Kaftan TV lẹ́yìn yẹn ṣàyíìdì mátìjú kàṣíìmù tó ti gbọ́ jọ́yì tó ń wò mí o daniel ṣe ń lọ Captain TV túndéédé àwa bẹ̀rẹ̀ báyìí pé Kaftan TV náà lẹ́ ń wò lọ́wọ́ wa ìkùsà orí ọmọdé tamana kòkòrò péjàpájà ohun kìíní kẹsẹ̀ àwọn èèyàn máa ń wò mí ibi táwọn èèyàn bá ti ń wò mí ni wọ́n ti mọ rajà àwọn èèyàn wá rí i pé èmi ń tà ju àwọn yòókù mi lọ èmi náà wà wò pé kí ni mò ń ṣe tí mo fi ń tà sí lèmi ṣe so ẹ̀yẹ́ wa lu ọgbọ́n òun lẹ wá ń lò àwọn èèyàn tó máa rò pé. wọ́n bá ti rẹ́ẹ̀rí tán mm. èló wa ní jẹ́ tẹ̀ ẹ̀bọ́ rákìní eh, tó ń tà yìí. ẹ eh, sáwọn èèyàn wá ní eh, àti pé báwọn èèyàn tiẹ̀ fẹ́ rà tẹ́lẹ̀ wọ́n tún wá wo handsomeness kẹ̀ handsome kẹ̀ obìnrin tí ẹ bá fẹ́ yà tẹ́lẹ̀ kẹ̀ ah, bọ̀wọ́ yìí náà a sì mọ̀ bóyá tá a bá bá ara nǹkan bóyá yọ bóyá yọ ṣe ti a ọ̀dà kéèyàn da ẹ̀ fine ẹ̀ fine ọ̀dà ẹ̀ jẹ́ ń béèrè béèrè kó tó di wípé ń fún àwọn èèyàn láyé torí àwọn èèyàn máa pò èyí sì béèrè àwọn ìbéèrè tí ẹ bá mi dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ní ṣókí hmm. bá a bá wá wò dáadáa nínú ayé tá a wà yìí ní ìsìn bẹ́ẹ̀ ṣe ń ṣe okòwò ǹjẹ́ ẹ ní ìdojúkọ kan nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ okòwò yìí àbí bí ṣe ń dùn láti bẹ̀rẹ̀ náà ní ń dùn lọ́sọ̀ọ̀sẹ̀. Ah, iṣẹ́ okòwò kò gùn lọ bí ọ̀pá àbọn hmm. ó dàbí ayé náà ni ó ní òkè ó ní odò ṣùgbọ́n ìrètí wà fún ẹni tó tẹpámọ́ṣẹ́ dáadáa hmm. ìjọ́ tó bá dùn wàá gbádùn ẹ̀ bó ṣe yẹ hmm. ìjọ́ tí ò bá sì dùn wàá gbára ẹ̀ níyànjú ń pé jọ́ ń bọ̀ tó máa dùn tó máa dùn so hmm. bó ṣe rí nìyẹn iṣẹ́ okòwò ìgbà míì ó lè ra ọjà kọ́ ẹ pé kò tó ta tán price yẹ ti drop lọ́jà iye tó dẹ̀ rà ò lè ta bẹ̀ mọ́ so ìgbà míì ò lè ṣọ́ọ̀tì díẹ̀ ṣe get bẹ́ẹ̀ yẹn wọ ìyẹn lè give up ìyẹn gbọ́dọ̀ sọ pé òun ò ṣe mọ́ wàá sì tẹpá mọ́ṣẹ́ náà ni ṣùgbọ́n ìrètí tó rẹwà yan ìgbà tó máa dùn inú ọ̀gán náà máa dùn dáadáa tí ajé bá ń wọlé. so ká sọ pé iná ẹ ti ní dojúkọ nínú ọjà yìí. a ti ní dojúkọ lóríṣiríṣi hmm. ìgbà hmm. míì nǹkan tá a rà kọ́ ni nǹkan tá a bá nínú nínú ọjà nínú tá a bá hmm. lọ́wọ́ àwọn ará oko. ẹ wá ẹ wá wà ẹ ẹ kò kò jẹ́ kẹ́ kẹ́ wà sọ́mọ́ soba pé ah, kí ni bóyá kí n tiẹ̀ fi í lẹ̀. èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. ọ̀dà ìyẹn máa bára ìyànjú náà ni. ọ̀dà tẹ́ ẹ bá wá wò níbi ayégbédé <clears throat> nínú ìwé kíkà àtòkò àti iṣẹ́ òwò ṣíṣe èwo lẹ́yìn fọwọ́ mú bẹ́ẹ̀. Ah, ìwé kíkà dáa <clears throat> ìṣòwò náà sì dáa <clears throat> a kàn rí pé ọ̀rọ̀ nàìjíríà wa àwọn òbí wa àtàwọn ìjọba hmm. wọn ò fi bára kọ́ wa nípa ọ̀rọ̀ owó hmm, hmm. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló mọ owó ná. àmọ́ kò mọ bí wọ́n ṣe rówó. kò mọ bí rówó. tọ́ ẹ̀kọ́ owó a ti fi ọwọ́ sí a fi gbé sí ẹ̀gbẹ́. ẹ̀gbẹ́ kan ọ̀pọ̀lọpọ̀ wa tá a lọ sílé ìwé kò ju pé ah mo parí mo di graduate kí n gbéṣẹ́ fáìlì kálẹ̀ kiri hmm, ayé sì jù bẹ́ẹ̀ lọ hmm, hmm, ó dáa kéèyàn tó ní nǹkan mìíràn fi kún tó bá tẹ̀ níṣẹ́ oṣù fi nǹkan mìíràn tó fi kún lẹ́gbẹ̀ẹ́ tí tó bá fi kún lẹ́gbẹ̀ẹ́ bí iṣẹ́ owó tó bá fi kún lẹ́gbẹ̀ẹ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní dàgbàsókè dáadáa ò lè wá sọ pé ah nísìnyí o n fẹ́ kó ẹsẹ̀ méjèèjì sínú iṣẹ́ owó tọ̀. get gẹ́tì bẹ́yàn so bó ṣe rí nìyẹn. ǹjẹ́ ìsọ ni pé ó dáa kéèyàn pa àtìwé àtòwò papọ̀. àtòwò papọ̀ hmm. ó dẹ̀ rọrùn. ó dáa láàrin ìṣẹ́jú díẹ̀ ẹ Mr. Ọpẹ́yẹmí mo fẹ́ kẹ́ ẹ bá mi la àwọn èèyàn lóye ẹ post kinní kan sórí WhatsApp yín hmm. tí èmi náà dáhùn láàárọ̀ yìí àmọ́ ń gbà mọ́ wá dáhùn ẹ wá ní thank you boss <laughs> èmi náà ah, ọ̀rẹ́ ojú yá ń tì mí ojú yá ń tì mí àwọn èyí hmm, ọ̀gá kó jẹ́ tì mí mo torí mọ̀ mọ̀ pé wọ́n gbà á dáadáa mo hmm, gbìyànjú ìbéèrè ìbéèrè ni wípé ìbéèrè tẹ́ ẹ béèrè èmi náà wá fẹ́ béèrè lọ́wọ́ yín báyìí ìyẹn lẹ́wà bá mi fi kọ́ àwọn ará ilé kó ló di pé ẹ gba àwọn òbí àti àwọn bíi tìyín báyìí ẹ gbà wọ́n nímọ̀ràn ẹ̀yin tẹ́ ẹ post ni wípé bí a bá lóore ọ̀fẹ́ láti mú nǹkan méjì nínú nǹkan mẹ́rin yìí láti bẹ̀rẹ̀ okòwò èwo láàmú nǹkan àkọ́kọ́ nínú nǹkan mẹ́rin nǹkan àkọ́kọ́ ẹni kéèyàn ní àfojúsùn tó dáa. as vision. vision ẹlẹ́ẹ̀kejì kéèyàn ní àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tó dáa that is team great team ẹlẹ́ẹ̀kẹta ẹni kéèyàn ní àwọn olùdókòwò tó dáa yíyún that is great investors ẹlẹ́ẹ̀kẹrin ẹni kéèyàn ní ọjà tó sanmọ́nà yíyún great products ẹ wá ní bẹ́ẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ okòwò kéèyàn kàn tiẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ èwo méjì wo ló yẹ kéèyàn kọ́kọ́ fọwọ́ mú mo rántí pé èmi fọwọ́ mú pé eh, àfojúsùn tó dáa àti àwọn àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tó dá great team ẹ lè ṣèbó ẹ lè sọ Yorùbá mm. níbi tá a dé ẹ máa mix ẹ papọ̀ torí mo mọ̀ pé ẹ fi bẹ́ẹ̀ dáńtọ́ dáadáa ẹ gbélé ti yẹn Ògbómọ̀ṣọ́ abroad lẹ́yìn. à ń gbìyànjú díẹ̀ díẹ̀. èmi náà rí pé ń gbìyànjú <laughs> nǹkan dàbí ni ẹ bá mi ẹ bá mi dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí nǹkan mẹ́rin o èwo ni kí wọn kọ fọwọ́ mú ṣé kí wọn máa wò pé mo gbọ́dọ̀ kọ́kọ́ ṣe product mi mọ́ ni o àbí kí wọn máa wò pé investor ní kí n kọ́kọ́ máa lé káàkiri ẹlòmíì kò tí ì bẹ̀rẹ̀ ọjà investor ní wákà àwọn tí ó bá dókòwò ní wáká ẹlòmíì sì rèé kò láwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tó dáa ẹlòmíì sì rèé kò tiẹ̀ wàá ro gbogbo ìyíhun ní tiẹ̀ àfojúsùn ni òní bó o ní ẹ bá mi yànnà náà ní ṣókí fáwọn èèyàn. ok ẹ rí i pé nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ta tẹ gbẹnulé lọ́wọ́ yẹn ló dára ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ ó náà méjì tẹ pé èèyàn sì gbọ́dọ̀ fojú sí jù hmm. àkọ́kọ́ òun ni vision. Hmm kí. ẹ máa sọ ní yorùbá. àfojúsùn. àfojúsùn nítorí tí o bá ní sí àfojúsùn nǹkan tí èèyàn ń rí níjọ́ iwájú nǹkan kékeré ó lè jẹ́ ó lè mú ẹ kókó wa discourage kó yẹ pé ò ṣe mọ́. Hmm, hmm, hmm. lọ́dọ̀ ẹni tó ń ta gàrí nísìn ó ń ta báàgì gàrí onírí gàrí bíi mẹ́rin márùn-ún ṣọ́ọ̀bù ìjàmbá ṣẹlẹ̀ bóyá omi wọ gàrí ẹni tó bá ní vision kò ní jẹ́ kí nǹkan yan kó sọ pé òun ní ṣe òun ní ṣe mọ́ náà ní fíjọ máa rẹ pé ah eléyìí kékeré ni o ibi tí mò ń lọ ojú eléyìí lọ ah mo ríra mi ní pé ah bí ọdún márùn sísìn yìí o màá ní iléeṣẹ́ gàrí ńláńlá hmm. so gàrí márùn-ún tí báàgì márùn-ún tó ní wàhálà yìí hmm. kò yẹ kó mú mi pé kí n wá discourage pé mi ò ṣe mọ́ ẹni tó bá ní ìfojúsùn that is vision yan vision ìgbàlódé mi máa wà ó máa help ẹ tó bá jí láàárọ̀ òun lọ́wọ́ máa òun náà máa jíjà rẹ̀ ló máa jẹ́ kí ó tètè kó máa kara mọ́ṣẹ́. kó kara mọ́ṣẹ́ hmm. ẹni tó bá ní vision kò ní sọ pé à ẹ ẹ nǹkan báyìí báyìí nǹkan tàmọ̀dò nǹkan tó ń lépa ló máa kọjú mọ́. Hmm. kò ní máa wo yìí kò ní máa wo ọ̀hún kó máa sọ pé lágbájá ti tètè méèkì ẹ̀ èmi ò tí ì àbí iṣẹ́ tí lágbájá ń ṣe yìí kó máa bẹ́ káàkiri kó máa bẹ́ síbí bẹ́ sọ̀hún. Hmm. so láti bẹ̀rẹ̀ okòwò ó yẹ kí ẹ ti ní vision ibi tó ń lọ ọdún mẹ́wàá sísìn yìí o ibi báyìí báyìí mo ti ríra mi ọdún mẹ́rin sísìn yìí o bóyá àwọn nísìn bá òun ta òun tajà gbígbẹ nísìn ah, ọdún mẹ́wàá sísìn yìí o màá ti nílẹ̀ ja tèmi o màá ti ní eh, ilé ewu wàá ti plan wàá ti nílẹ̀ already that is one for the vision aspect secondly team work great hmm. team àwọn wo ló ń bá ṣiṣẹ́ hmm. torí hmm. àdáṣe nínú okòwò kò rọrùn tẹ́lẹ̀ pé mo fẹ́ dá nǹkan ṣe rọrùn ah, ah, kò rọrùn ká má parọ́ mọ́ra wa. jack of all trades master of all kò rọrùn bó tó hmm. bá ní àwọn tó ní ọkàn bíi titi ẹ hmm. tó ń hmm. bá ẹ ṣiṣẹ́ ó máa múṣẹ́ rọrùn fún ẹ. tẹ́lẹ̀ tá a lè ṣe ní tí wọ́n pè ní division of labour division of labour pé lágbájá ìwọ ṣe yìí tẹ̀nẹ̀dọ̀ ìwọ ṣe yìí. bẹ́ẹ̀ni so teamwork yẹn ó ń help gidi gan tẹ́ bá wo nàìjíríà ní lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ọmọ fẹ́ dá sí ni wọ́n fẹ́ partnership pẹ̀lú ẹgbẹ́ wọn èyí tó bá mọ̀ jù ẹ lọ ẹ kó fà á mọ́ra ah ìwọ mọ ilé ìjù mi lọ kọ́ mi bí èmi nísìnyí báyìí wọ́n ń ta ọjà mi ní íńtánẹ́ẹ̀tì torí bẹ̀bẹ̀ gangan ni àwọn kọ́sọ̀mù pọ̀ sí wọ́n máa ń pè mí tí wọ́n ti rí àwòrán ọjà lórí íńtánẹ́ẹ̀tì à wọ́n pe ọ̀gá à mo rí àwòrán gàrí ìjẹ̀bú yìí ń bo lẹ́wà mo fẹ́ rà ẹ̀ báyìí báyìí má ti à iye báyìí báyìí ni o má dẹ̀ transfer rẹ̀ sí wọn as in à wọ́n máa make order máa rán àwọn dispatch rider wọ́n máa gbéṣẹ́ ẹ̀ ti get bẹ́yàn so kí ni mò ń tà láti sọ ìlédàsílẹ̀ mi nìkan hmm. ìgbà míì bẹ́ẹ̀ ẹni tó ń ṣe dispatch rider ó lè jẹ́ bí ọ̀rẹ́ mi àpamọ́ hmm, hmm. ah, lọ supply ní báyìí báyìí o tó bá jẹ́ a máa ṣẹ́tù gbogbo ẹ̀ mọ́ra wọn ìgbà mi ọ̀rẹ́ mi mo lè fẹ́ ta gbá nǹkan pé ọpẹ́ mi fẹ́ rẹ̀ jà kí n dẹ̀ wọ́n níjà ńlẹ̀ mo lè pe ọ̀rẹ́ mi ah, ọ̀rẹ́ mi o. ṣo ní ṣo ní ṣo níjà ń bẹ̀ ń wò màá gbà lọ́wọ́ ẹ̀ sáré supply. ìyíwò ni team. team work work hmm. together and then secondly when you are in a team work ìkànnì ìyẹn lè gbára yẹn nímọ̀ràn ṣó yẹ yín bẹ́ẹ̀ yẹn lè gbára yẹn ah ọ̀rẹ́ bó ṣe ń ṣe yìí kò yẹ kó rí bẹ̀ ọ̀rẹ́ bó ṣe ń ṣe yìí báyìí ṣe yẹ kó ṣe. ẹ ṣùgbọ́n ṣe ìwà rò wípé ayé ti ayé náà ti burú jáì ọ̀rẹ́ ọ̀rẹ́ ìfẹ́ ké àwọn èèyàn ìfẹ́ ké kéèyàn là jù wọ́n lọ. Hmm, tẹ bá wò ìwé mímọ́ sọ pé ẹni tó bá fẹ́ ní ọ̀rẹ́ hmm. òun náà máa ṣe kí ni o òun náà máa ṣe bí ọ̀rẹ́ tó hmm. yẹ yín bẹ̀yẹn torí wọ́n pè kínní ní relationship business relationship ó ju owó lọ tọ̀. gbogbo àtàwọn pé àwọn fẹ́ investor àwọn fẹ́ investor investor kan ló fẹ́ business ní sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tó bá fún ẹ lówó as a startup you can always you can make mistake you can make a mistake but one of the key things relationship very important relationship ó jowó lọ hmm. nǹkan tó wò lè rà ọ̀rẹ́ lè rà fún ẹ hmm. ọ̀rẹ́ lè fún ẹ as in ìwọ̀n bẹ́ẹ̀ get kẹ́tí mò ń sọ so bó ṣe rí nìyẹn tọ́ so bó ṣe rí nìyẹn sà. Hmm. tọ́ ẹ ṣeun ẹ ṣeun lọ́kọ̀lọ́kọ̀ ọ̀dà ẹ̀jẹ̀ àṣẹ báyìí mo fẹ́ àwọn òbí kan wà tí wọ́n yẹ fẹ́ kọ́ ọmọ wọn kọ́ sí ọwọ́. okay tí wọ́n fẹ́ kọ́ ọmọ wọn ó ṣòwò kásá kàwé kásá sí dókítọ̀ wọ́n o gbọ́dọ̀ dàbí dókítà Ọlámídé tí ń sọ̀rọ̀ òun lórí mass communication náà ni o ṣe o wọ́n ti gbàgbé pé dókítà Ọlámídé gan fún ara rẹ̀ èmi náà ò ṣe mass communication economics mo ṣe jáde ọlọ́nkàn ní kámú eléyìí tí àtúwálẹ́bùn rẹ̀ àwa bíùdì lórí ẹ̀ ẹ bá wa gba àwọn òbí nímọ̀ràn wípé àwọn ẹ̀yin òbí o bóyá kí wọ́n fún àwọn ọmọ láyè láti máa ṣiṣẹ́ ọwọ́ ni o àbí kí wọ́n jẹ́ kí wọ́n máa kàwé nìkan ẹ bá ń gbà wọ́n nímọ̀ràn bẹ́ẹ̀ àwọn ọmọ náà bíi tí yín báyìí ẹ bá wọn gbà wọ́n mọ̀ràn tẹ́lẹ̀ pé wọ́n kàn máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri tí wọ́n fẹ́ kí nǹkan kékeré tó wọn ẹ bá ní gbà wọ́n mọ̀ràn ní ṣókí. ok àkọ́kọ́ ẹni kì í sọ nípa àwọn òbí àwọn òbí ẹ ẹ jẹ́ ká sọ níbi táyé dé báyìí nísìn hmm. àwọn ọmọ wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí kọ́ wọn bó ṣe máa máa pawó fúnra ara wọn ọmọ tó bá mọ̀ bá tilẹ̀ pawó ní ọ̀nà tó tọ́ hmm. fúnra ara rẹ̀ ó máa ran òbí gan fúnra ẹ̀ lọ́wọ́ ọmọ bẹ́ẹ̀ àwọn ìbò pé pé ó máa more responsible in life ṣe get bẹ́ẹ̀ sá so ìwé kíkà ó dára ṣùgbọ́n ẹ̀yin òbí náà ẹ ra àwọn ọmọ yín lọ́wọ́ ẹ sọ ẹ gbà wọ́n níyànjú láti kọ́ bóyá iṣẹ́ ọwọ́ ni o bóyá òwò ṣíṣe ni o kọ́sà kọ̀ọ̀kan tó yẹ pé ní ó lè mú owó wọlé fún wọn nǹkan táwọn sì lè kọ́ nísìnyí ó pọ̀ rẹpẹtẹ íńtánẹ́ẹ̀tì ní YouTube ní hmm. ẹ̀yin náà wò nísìnyí obìnrin kan ń supply mi ní Eh, bóòlù ọkọ rẹ̀ juice eh, juice oní carrot wọ́n pè é ní carrot juice ń supply mi èmi èmi ń bá ta lórí platform tèmi ní internet mhm. àwọn tó bá rí wọn rà wọn wá order màá supply wọn ìjọ kan máa bí obìnrin pa àyà bó lẹ ṣe kọ carrot juice juice yín yìí àbí bó lẹ ṣe mọ ẹ já mi sí ebi hmm. ah, kò YouTube lọ tọ̀ òun lọ sí youtube lòun browse yẹ òun sì òun sì kọ́ òun dẹ̀ mọ̀ ọ́ ṣe ó dẹ̀ ń lọ sínú kòńdó ó fi lébẹ́lì ó dẹ̀ ń ta ṣégeṣége. ẹ̀rọ àkùnmọ̀ fọlọ́run bá bẹ̀yẹ̀ ìyá ẹ̀yin òbí ẹ ti gbọ́n tí ọ̀gá mi Ọpẹ́yẹmí sọ báyìí ẹ̀yin àwọn ọmọ náà ń kọ́ ẹ bá wa gbà wọ́n yànjú. ẹ̀yin ọmọ nǹkan pọ̀ tẹ́lẹ̀ ṣe hmm. láti lè pawó wọlé fúnra yín. Hmm. yàtọ̀ sí internet fraudulent àbí fraudulent àbí fraudulent àbí <laughs> yẹn ń pè. so ẹ̀yin náà ẹ gbórí yín kalẹ̀ kí ni nǹkan tí mo dára sí tí mo lè ṣe dáadáa. ẹ má jẹ́ wọn gbórí wọn sílẹ̀ ẹlẹ́ wọ́n tẹ̀ wọ́n tẹ orí wọn. <laughs> ṣé orin ni mo lo mọ̀ ọ́ kọ ni. bí dókítà tó mo ní kọ bí dókítà lámìdé. ọ̀rọ̀ ló mọ̀ ọ́ sọ ni mm-hmm. ayé tá a wà nísìnyí báyìí kò sí nǹkan kan táwọn yóò lè sanwó fún. bẹ́ẹ̀ ni. ṣé orin ló mọ̀ ọ́ kọ ṣé ìwé ló mọ̀ ọ́ kọ àwọn mìíràn mọ sítórí kọ dáadáa mm-hmm. tó bá mọ o lè ti pawó mm-hmm. even from primary school by writing stories o lè ti there are many skills táwọn ọmọ lè kọ́ hmm. lórí íńtánẹ́ẹ̀tì tó bá lọ síbẹ̀ wà á kọ́ àwọn ẹ̀kọ́ yìí ó dẹ̀ ṣe okòwò náà ni hmm. o lè tó bá níyàn tó yẹ pé ó ní ọjà tó wúlò fáwọn èèyàn o lè bá polówó ẹ̀ wà á rí tiẹ̀ òun náà wà ní tiẹ̀. ẹ ṣeun ọjà ẹ àkókò ti lọ ẹ jẹ́ à sókè lọ́ọ̀ bá bá ti padà dé abọ́sábala múṣẹ́yá tẹ́ẹ̀tì mọ̀ pé wọlé tí ẹ mọ̀ ẹ gbàdúrà kan fúnra yín ẹ gbà kan fún ìdílé yín ẹ gbà kan fáwọn ọ̀tá yín ẹ wà béèrè béèrè èmi náà wà béèrè béèrè lọ́wọ́ yín ẹ mú nọ́mbà láti nọ́mbà one dé nọ́mbà ten ẹ má bàa béèrè béèrè tí mo béèrè lọ́sẹ̀ tó kọjá wọ́n dáhùn rẹ̀ lónìí mo lọ mo ń bọ̀ n tí ayẹyẹ kan ayé ìgbìyànjúmọ́ ti mú kárí ayé kò dá kò bẹ̀rẹ̀ ni wọ́n kí wọn nílẹ̀ òòyì kò dá kò bẹ̀rẹ̀ ni wọ́n kí wọn nílẹ̀ òòdáyé ilé Ifẹ̀ ilẹ̀ òbúra adé àrè ìtàn ìṣẹ̀ǹbáyé ọdún olóńgbé release mercy and regain rituals and sacrifice drama ní nàìjíríà. àìwá forí balẹ̀ bọ́ mi reverend the dawn and the doors onígbọ̀nà oníkànnì Kaftan TV yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà tó adúgbò lọ́dọ̀ lọ àkókò rè fún yín tẹ́wọ̀n ṣe bẹ́ẹ̀ <laughs> ẹ rò pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ̀rọ̀ mọ́ dùn mọ́ mi nìkan lọ́wọ́ ṣàánú mi hmm, ẹ máa pè wọlé báyìí ẹ wá dákun bẹ́ẹ̀ bá ti pè wọlé ẹ má gbàgbé o wípé ẹ kọ́kọ́ yí ẹ̀rọ móhùnmáwòrán yín sílẹ̀ pátápátápátá bẹ́ẹ̀ bá ti yí sílẹ̀ pátápátá ẹ wá dá ọkọ̀ yín ẹ sì ṣe pápápá bẹ́ẹ̀ bá fẹ́ béèrè béèrè ẹ béèrè béèrè èmi náà ó sì béèrè ìbéèrè lọ́wọ́ yín mo mọ̀ pé ẹ̀ lè sọ̀rọ̀ àlùfàǹṣà láì <laughs> níbi tá a wà yìí hùn ẹ̀ nọ́mbà tẹ́ ẹ máa pè sí náà ní ń bẹ ní ojú ìwòran yín hùn ẹ máa pè sórí nọ́mbà eléyìí tí ń bẹ ní ojú ìwòran yín hùn nígbà tí èmi àti ọ̀gá mi ọ̀pẹ́yẹmí ti a ṣe bẹ́ẹ̀ a sì máa fi ọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ lọ èmi fẹ́ràn mi àti ń bá mi sọ̀rọ̀ wọn <laughs> ń ṣèmi náà bí kémi náà lọ <laughs> àmọ́ torí tí torí tí náà lèmi náà ṣe wà míì kọ́lọ́wọ́n ṣàánú wa ni ẹ wá dákun mọ́ fọlọ́wọ́n bá bẹ̀yìn ìpolówó ọjà báyìí iná ní àgúnmu òwò hmm. ẹgbẹ́ ìpolówó ọjà yín wa sórí ètò Ṣọ́wọ́nyá ní ìkànnì Kaftan television Yorùbá ẹ rí i pé mo pọ̀ mo lálá mo wè mo rọ̀bọ̀ mo ní ọ̀dùn mo ní kìmí mo gba skiyaskimi skiyaski ní skunkẹ́lẹ́ tótótó ní tọ̀tọ̀rí tọ̀tọ̀rí ní firigidi fìyín bí ẹ bá ti ń pè ọ̀dà báyìí Ọ̀pẹ́yẹmí nígbà tí à ń retí kí àwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa pè wọlé ojú òpó òun hmm, yóò dúró re yóò dúró re ẹ ṣe bẹ́ẹ̀ ẹ máa pè wọlé hmm, ẹ jẹ́ wò báyìí níbi ayégbédé báyìí ṣé ẹ̀yin rò wípé olókoòwò yóò padà borí lórílẹ̀‐èdè nàìjíríà yóò borí àwọn tí ń kà wọ́n. lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn olókoòwò ti ń borí ọ̀rẹ́dì níbi tí olókoòwò ti lè dúró náwó hmm. àwọn ọlọ́pàá ọlọ́kọ̀wé kò lè dúró náwó ń bẹ̀. òfin òfin ìtì ẹ̀tún nígbà wọn láyè. ẹyin bẹ́ẹ̀ yẹn ẹni tó ń ṣokòwò kò sí limit tu nǹkan tán nìyẹn tó lè achieve láyé. tọ ẹ jẹ́ ẹ jẹ́ ń gbé pè yí ẹ jẹ́ ń gbé pè yí hello hello àbà orebete orebete ẹ dákun bẹ́ẹ̀ bá ti pè wọlé. Eh, eh, mo pé ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀fẹ́ jẹ̀bùn ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀fẹ́ dáhùn ìbéèrè wa bẹ́ẹ̀ bá ti pè wọlé ẹ tètè rí dájú pé ẹ̀rọ ketekete ẹlòmíín bẹ́ẹ̀ haba haba ẹ̀rọ yín lẹ̀ lẹ̀ lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń pè àmọ́ ẹ̀rọ yín da, mm. ẹ jẹ́ àtẹ̀wájú bí àwọn tí <laughs> mò ń bọ̀ yín lórí ọ̀rọ̀ yín ẹ mọ́ bínú ẹ jẹ́ ń gbélé. hello hello hello ẹ wọ ẹ jẹ́ àárẹ̀ torí ẹ tẹ̀wájú. mò ń gbọ́ ok so ibi tá a bá dé mm. ibi tí ọ̀rọ̀ nàìjíríà dé báyìí. Mm iṣẹ́ àwọn olókoòwò ni à ń náwó. àwọn náà ń gbádùn ju ọkọ àárọ̀. <laughs> ni à ń gbádùn hello. hello ẹ ṣọwọ́ ń yá o. tálà ń bá sọ̀rọ̀ láti bọ̀. àpapẹ̀ láti. abdulrasaq láti kanji. àpapẹ̀ láti. láti bó lẹ pè é. láti lọ́yọ̀ state. láti Ṣakí lọ́yọ̀ state kìsí kìsí láti ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ ṣeun ẹ ṣeun ọ̀dà ẹ gbàdúrà kan fúnra yín ẹ gbà kan fún ìdílé yín ẹ gbà kan fáwọn ọ̀tá yín o. ọ̀rẹ́ mi mọ̀ ọ́ sí. àmì o. a ṣe kàn ta. àmì o àmì o. à ń gbọ́ yín ẹ̀ ló. bàbá mi béèrè. ẹ̀yà ẹ mú béèrè ẹ mú béèrè ìbéèrè kelo. bàbá tí. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta nọmba tírì ẹ parí òwe yìí o kádélé ọba létí rò ó ẹ parí ẹ ah, sá. <laughs> ẹ̀dà torí ọjọ́ mi kádélé ọba létí rò ó kò ní ká gbayì lójú ọba mm-hmm, bó ti rí nù <laughs> kádélé ọba létí rò ó kò ní ká gbayì lójú ọba bọ́bá dọjọ́ ọjọ́ mi kẹ́ ẹ lè mọ bí <laughs> bá ní kẹ́ ẹ pàtó fún àwọn ẹ̀ ẹ̀ lóò àbà ẹ báyìí bá ti pè wọlé ẹ máa yí ẹ̀rọ mọ́ọ̀máwòrán yín lẹ̀ àwọn èèyàn pọ̀ ń bẹ́ẹ̀ ẹ má jẹ́ àmọ́ agbára wa lákòókò ẹ lóò sọ́wọ́ yá sọ́wọ́ yá o hello hello sọ́wọ́ yá o ọwọ́ yá tálà ń bá sọ̀rọ̀ láti wò. àṣé èyí tó wà lórí. hello. hello? hello aba aba aba aba àyè ẹ̀rọ mọ̀ọ́mọ́wòrán wọn lẹ̀ atọ́kùn abẹ́ àlejò mi kò jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn ti àwọn ti já àyàn ká ṣé eléyìí tó wà lórí ètò ní à ń pè àwọn nǹkan àwa náà ní ẹ lè pe èèyàn méjì ẹ lè ṣọwọ́ ya ṣọwọ́ ń ya o àbà ẹ yí ẹ̀rọ mọ̀ọ́mọ́wòrán yín lẹ̀ hello hello ṣọwọ́n yá o. àbá ẹ ó dàbí ẹni wípé òní bẹ́ẹ̀ àwọn ní gbé pè mọ́ tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ ní máa ẹ̀ ní yí ẹ̀rọ mọ́ òmọ́wòrán yín ẹ̀rí ẹ̀ ní gbé mọ́ o ẹ̀ ló ṣọwọ́ hello, ẹ̀ ló àbá o tala ń bá sọ̀rọ̀ láti bo. àbà àwọn náà ò yí ẹ̀rọ móhùnmáwòrán wọn èrò sì pọ̀ ńbẹ̀. hello. hello ẹ̀ka ọ̀sán. ẹ̀ka ọ̀sán òṣọ́wọ́ ń yá o. àdúgbò náà. tala ń bá sọ̀rọ̀ láti bo. à ń gbọ́ yìí. àbà hello hello. hello. tala ń bá sọ̀rọ̀ láti bo. pínsọ ládìmẹ́sì láti òkè àmọ̀. láti òkè àmọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ kọ́nu. ìpínlẹ̀ ọ̀yọ́ nítẹ̀síwájú local government. ẹ mọ̀ ṣeun lọ́pọ̀ ẹ gbàdúrà kan fúnra yín ẹ gbàdúrà kan fún ìdílé yín ẹ gbà kan fáwọn ọ̀tá yín. ẹ ti yí ẹ̀rọ mọ́ọ̀máwòrán yín òkè mo ti sọ fún yín pé ẹ bá yí ẹ̀rọ mọ́ọ̀máwòrán yín nítorí à ń pàdánù ìpè tó pọ̀ ìpè mẹ́tàdínlọ́gbọ̀n láti pàdánù báyìí twenty seven missed calls ìtorí tí yín náà sì ni ẹ lóò ṣọwọ́ ń yá. tálà ń bá sọ̀rọ̀ láti bo. ẹ bá ẹ bá dídí ìsọ̀rọ̀ láti òsì èkìtì láti òsì èkìtì lọ́hùn-ún. Hmm, hmm. láti òsì èkìtì lọ́hùn-ún. ọ̀dà ẹ gbàdúrà kan fún ayé ẹgbà kan fún ìdílé yín ẹgbà kan fáwọn ọ̀tá yín sà. ayé mi á dára ayé yín á dára ayé àwọn ọ̀tá mi á dára. àmì o èèyàn retí ẹ lẹ́yìn. ẹ jọ mo ń fẹ́ fẹ́ béèrè pẹ́sẹ̀ tàbí àríwó ìfẹ́ àti ìfẹ́ tí ọkùnrin ìtọ́nà kan ni mi ò béèrè. tọ mo ń gbọ́ yín o. ẹ jọ ilé iṣẹ́ tí wọ́n ń ṣe yìí hmm. ọlọ́run kó rẹ gbogbo wa lọ́wọ́ wàhálà tó pọ̀ jù hmm. nípa pé èèyàn fẹ́ ṣòwò fẹ́ dáṣẹ́ lẹ̀ hmm. òun náà ni ilé fẹ́ ṣòwò ó ṣe gbogbo bísíbísí tọ́jú ìṣèjà òṣìṣàwó ṣùgbọ́n òun rántí àwọn èèyàn mọ́ ń bàjẹ́ máa ra second business ìlà hmm, hmm, hmm. ẹ̀sẹ̀ wa ń ṣubú àwa èèyàn fún àkàlẹ́yìn àkàlẹ́yìn àwọn èèyàn ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí a bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé àwọn èèyàn tó kó tó kó mẹ́ra àwọn náà ló wọ́ iṣẹ́ òun. òótọ́ òótọ́ ni òótọ́ ni ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá ẹ mú nọ́mbà bàbá ẹ mú nọ́mbà kan láti béèrè kíní sí kẹwàá lómi nọ́mbà ten. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá lọ mú ẹ parí òwe yìí o orí obìnrin ò ní burú kó má níyà ọkọ òwe ni o nílẹ̀ Yorùbá wọ́n ní orí obìnrin ò ní burú kó má níyà ọkọ ẹ parí ẹ̀ orí obìnrin kò ní dúró. kó má níyà ọkọ kó má níyà ọkọ kó má níyà ọkọ ẹ ajá ajẹ ìgbà ló <laughs> ẹ dára bá ẹ dára. <laughs> ọ̀rọ̀ ní ọlọ́dẹ́yà ló kù fún <laughs> eh, eléyìí tẹ́ bá dáhùn lórí ẹ̀rọ ayélujára eh, yíyún Instagram wa eléyìí tẹ́ dáhùn ní ọ̀sẹ̀ tó kọjá ìdáhùn rẹ̀ rèé mo ní káṣọ̀ tún mọ àlọ́ àlọ́ o àlọ́ àníkó wálé ó wálé àníkó dáwọ́ ẹbí òkú ìyá ẹ̀ ó ní ìyá òun ni mo wá ní kí n ni o itú ni èyí wò búkọ ẹ hàn pé ẹ bá ní eh, bí ìyá òbúkọ bá kú òun náà ní kúkú ń sọkọ ìyá ẹ lóòótọ́. <laughs> ẹ eh, ẹ jẹ́ ń jẹ́ yí ọjà yìí hello. hello. ṣọwọ́ ń ya. tálà ń bá sọ̀rọ̀ láti bò. ọládìmẹ́jì adéyẹmí láti òkè àmù. láti òkè àmù ó mà sọ owó òkè àmù lónìí kẹ́ ẹ. bẹ́ẹ̀ ni mo pè lẹ́ẹ̀kan. tọ ọ̀dà ẹ gbàdúrà kan fún ayé ẹgbà kan fún ìdílé yẹn ẹgbà kan fún àwọn ọ̀tá yín. orí ìṣègùn àmì ò àmì ò ọlọ́run ó san àwọn ọ̀tá mi lẹ́sọ̀ tó bá tọ́ sí wọn. Hmm, hmm, hmm, èèyàn ọlọ́run wà diplomatic kódà ṣe é níbẹ̀rẹ̀ tẹ́fẹ́ bí àlejò mi fún tòní. kò sí ìbéèrè kankan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ju pé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn títí tó fi dé àsìkò tó dé yìí nǹkan tó jẹ́ ìwúrí fún yàn ni òye tí wọ́n á ti wá lórí iṣẹ́ tí iṣẹ́ bá yàn láyò láti ṣe. nítorí pé ọlọ́run ló máa torí bá ẹsẹ̀ rìn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọjà òkùnkùn nílé ayé yìí. Hmm. ọ̀dà nìkan bá ń tijú wípé bóyá iṣẹ́ kan lòun ṣe iṣẹ́ ìdọ̀tí àbí nǹkan. Hmm, hmm. inú iṣẹ́ ìdọ̀tí gangan ló wà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni eh, eh. kọ́ wà dọ̀tí <laughs> kọ́ wà dọ̀tí. wọ́n ẹ mọ̀ pé ẹlòmíì ojú àmà tí ó dé ìwé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọn á jọ òun tọ. ibi títà ìtọ̀ yìí bá wà ìbẹ̀lẹ̀ ọmọdé máa ń ná ojú náà. ó dáa wọn ti gbé eré iná pé òwe pọ̀ jù ọdẹ <laughs> ẹ mú béèrè. mo mú béèrè kẹjọ. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ ẹgbọ́n ti ń bẹ̀ ń ẹ bí àlàfo yìí bí náà bá ń jẹ́ lóko ó kéré gan o ìran bá jẹ́ olóko màlúù délé ṣùkúkú. ó yẹ ẹ yẹ ẹ ju fóònù yín sílẹ̀ kẹ́ pàtẹ́wọ́ ẹ ẹ la fóònù yín mọ́lẹ̀ kẹ́ máa pàtẹ́wọ́ fúnra yín. bí nná bá ń délé kọ́ yóò bá sọ pé màjàlá ní délé ṣòfófó mm, mm. ẹ kú kalẹ̀ ẹ jẹ́ gbẹ̀tẹ̀ lòmíì ẹ lóò sọ́wọ́ yá o. ẹ lóò. tala ń bá sọ̀rọ̀ láti bò. ìyá àfẹ́yìn. láti bò. ẹ máa gbọ́ ti ẹ má gbọ́ ti orí ẹ má gbọ́ torí ẹ má gbọ́ torí ẹ máa gbọ́ ti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. ok. Mhm. ok. ìyá àfin abẹ́rẹ́ láti Kwara State. ibo ní Kwara láti ilé màrún. Hmm, yín ọ̀tá yín o. Òkè ajára fún mi, ajára fáwọn èèyàn ní gbogbo. Àmì o. Ọlọ́run á san ẹ̀ka mi lọ ní ẹ̀sán tó fẹ́ sí. Ẹ̀yin náà wà diplomatiki. <laughs> Ọ̀dà ẹ ṣe ní ìbéèrè fún àlejò mi fún tòní. Àmì ní ìbéèrè fún wa ṣùgbọ́n mo gbádùn ètò wọn dáadáa. Ẹ ṣeun ẹ ṣeun. Ọlọ́run àtúbọ̀ mọ fún wa lápá. Àmì o. Ọyọ mo béèrè. Mo mú béèrè àkọ́kọ́ nọmba one. Nọmba one ẹgbọ́n àlọ́ o. Mhm. àgbàṣekété ẹlẹ́sẹ̀ kan ó dé fìlà funfun ó dúró gbọ̀n kí ni o. àgbàṣekété ẹlẹ́sẹ̀ kan. gùkùté. gùkùté ah! ẹ sì fẹ́ gbà kan àmọ́ ẹ gbà wọ́n mi ẹ ọ̀dà ẹ ju fóònù yìí lẹ̀ ẹ ṣe ṣòkòṣòkò tí ju fóònù ilẹ̀ kẹ́ wá ṣe tukun tukun tukun tukun tukun n ta máa ń ṣe nígbà tá a wà kékeré nílé ìwé <laughs> mm, ẹ jẹ́ kí n dáhùn àlọ́ ah ẹ má jẹ́ ń dáhùn rẹ̀ ẹ òun láàmú dáhùn lórí ẹ̀rọ ayélujára yìí ní Instagram àlọ́ o àlọ́ àgbàṣekété ẹlẹ́sẹ̀ kan ó dé fìlà funfun ó dúró gbain kí ni o ẹ lórí ẹ̀rọ ayélujára Instagram ẹ má ti gbà yóò jẹ gbẹ̀rún kan èèyàn márùn-ún sì ni èèyàn márùn-ún tó bá ti gbà á yóò jẹ gbẹ̀rún kan yóò jẹ gbẹ̀rún kan. gbẹ̀rún kan kí ni o ṣe náírà náà gbẹ̀rún. náírà ni o náírà ni o kì í ṣe náírà dámọ̀ là hello hello ṣọwọ́ ń yá o. àdúpẹ́lẹ́ olúwa. tára ń bá sọ̀rọ̀ láti bò. orúkọ mi ni ọlátúndé láti dé èrè. láti ibo. òde èrèlè nípínlẹ̀ Ondo àdùpẹ́ ẹgbàdúrà kan fúnra yín ẹgbà kan fún ìdílé yín ẹgbà kan fáwọn ọ̀tá yín. Ah, agbára fún mi o àmì o àmọ́ ọ̀tá mi á ah. hmm. máa tọrọ ẹjẹ lọ́wọ́ mi. ọ̀hún ah, kí ló dé kí lè ṣe àwọn ọ̀tá yín tó tó yẹ <laughs> ẹ tiẹ̀ náà ẹ tiẹ̀ lójú ibò kẹ́ ẹ tiẹ̀ kí ẹ kójú ti kẹ́ ẹ tiẹ̀ wò pé mò ń tijú díẹ̀ rárá èmi ò láìkí ẹ̀. ẹ máa tọrọ ẹjẹ ni mo sọ pé kó kú. <laughs> ọ̀dà ṣé ẹ ní béèrè fún àlejò mi àbí kẹ́ ẹ fẹ́ mú béèrè bẹ̀sí ìjìnlẹ̀ ìgbé àlejò ọdúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí wọ́n gbọ́dọ̀ tó kọ́ wa àti ìmọ̀ àti èrò tó fún wa lọ́wọ́ máa fi lọ́gbọ́n. àmì ò àmì ò ọ̀dà ẹ mú béèrè kan láti ìbéèrè kínní sí kẹwàá o. ìbéèrè ẹlẹ́ẹ̀keje ẹ farabalẹ̀ dáadáa o kí ni yorùbá four thousand six hundred and seventy seven nínú òǹkà yorùbá ìpínlẹ̀ yorùbá four thousand six hundred and seventy seven nínú òǹkà yorùbá. àgbẹ̀dẹ àwọn ẹgbẹ̀rún mẹ́rin àti <laughs> ẹgbẹ̀rún mẹ́rin àti àti ìgbà mẹ́ta <laughs> ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ah, àti. àti àti ìdìbò jẹ́ bí i. <laughs> ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ṣẹ̀bí oh. eh? seventy seven seventy seven mo pè é láti òde ìrẹ̀lẹ̀ ẹ̀sìn ẹ̀sìn ló ẹ ẹ lójú ti bàámi bàámi ọlá kan yìí ọlálùwọ̀yì ọlánìyì àwọn àwọn ni dín ìwọ̀n gbàtà wà ní adéyẹmí bàbá sì mọ yorùbá dáadáa ẹ̀yin òsì àmọ́ yorùbá tẹ ẹgbẹ́ bá sọ pé four thousand six hundred and seventy seven ẹgbẹ̀rún mẹ́rin àti ọ̀rìnlélúgba dín mẹ́ta ẹgbẹ̀rún mẹ́rin àti ọ̀rìnlélúgba ó dín mẹ́ta hmm. <laughs> ẹ ṣeun ẹ̀lẹ́ o ọ̀rìnlélẹ́gbẹ̀ta jàre ẹ̀lẹ́ o ọ̀lẹ́ o ṣọwọ́n yá o àbà ẹgbẹ̀rún mẹ́rin àti ọ̀rìnlélẹ́gbẹ̀ta ó dín mẹ́ta ẹgbẹ̀rún mẹ́rin àti ọ̀rìnlélẹ́gbẹ̀ta ó dín mẹ́ta ẹgbẹ̀ta ní six hundred ẹyọ kan tó kù tá a gbére ẹ̀ lóò ṣọwọ́ ya ṣọwọ́ ya o. ẹ yí ẹ̀rọ mọ̀ọ́mọ́wòrán yín sílẹ̀ ẹ máa gbọ́ ti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ lóò ṣọwọ́ ya o. tàlà ń sọ̀rọ̀ láti bò ó dábàá dábàá ẹ ẹ wọn yí ẹ̀rọ mọ́wòrán wọn lẹ̀ àsìkò sì ti ń lọ ìṣẹ́jú mẹ́rin péré iná ìlànà sí ni orí ètò yìí èmi ò sì ní fẹ́ kí àlejò mi ọkàn hàn kan kẹ má lọ bá wọn. Hmm. Hmm. àlejò mi ẹ dákun ẹ bá ń dágbére fún àwọn aráalé ní ṣókí kẹsì bá ń bá wọn nímọ̀ràn ní ṣókí kẹ dákọ yín fún ọ sí o. ẹ kú kalẹ̀ ẹ kú bí tẹ́ ẹ bá wa dúró sórí ètò dé hmm. ẹ ṣeun gan ìmọ̀ràn tí màá gba àwọn ẹ̀yin tẹ́ ń wò wá hmm. ni wípé èyíkéyìí tí ọwọ́ rẹ bá tí a bá bá a bá bá hmm. fi tọkàntọkàn fi ṣe ẹnìkan tó pè láìkan ó dárúkọ nípa pé area of teamwork tí mo sọ yẹn hmm, pé àwọn míì inú wọn dá sí èèyàn ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe dáná ṣì wà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ní irú àwọn báyìí kọlọ táwọn kọ akọ mọ kọ ṣe náà ni so èyí tó wà lè ṣe ṣe kò dẹ̀ ṣe ní kó jẹnjú kó yanjú ọlọ́run máa kọ́ àmọ́ ṣe. àmín àmín. àwa sì ní tẹ́ bá dẹ̀ fẹ́ ra oúnjẹ we always at your uh, service. ẹ sanwó yín wọn eh, bàbá ẹ sanwó yín wọn <laughs> ẹ sanwó yín wọn ẹ bá ń dákọ ilé ẹ̀kan sí fáwọn. orúkọ mi ni ọpẹ́yẹmí òjó CEO Yemtos Food. tó ǹjẹ́ títí ẹjẹ́ mẹ́jọ tá a jẹ̀ máa pàdé lágbára lọ́wọ́ bá mi Èdùmàrè Yemtos Food náà àwọn náà padà wá wọ́n wá sí polówó ọjà lónìí àbájì gan ní sukùn kẹ́lẹ́ tòótọ́ ní tọ̀tọ̀rí tọ̀tọ̀rí tọ́lá wọn náà ti rí i pé nǹkan kí ẹsẹ̀ rà gò kọjá wọn ni wọn pé kí lẹ̀ ń sọ yẹn <laughs> mo pọ̀ mo wè mo rọ̀bọ̀ mo ní họ̀dù mo ní kìmí mo gba skiyaski skiyaski lọ́kọ̀ gbogbo àwọn tá a ti jọ ṣètò lónìí Joy Mbele Agodo ń bí bẹ́ẹ̀ sì rèé Daniel ṣe ni dókítà ìsìrìmí o ìsìrìmí o ìsìrìmí ni o ní kẹ́nìkẹ́nì wọ́n ti ìsìrìmí ni. <laughs> Samuel Olúbáyọ̀ Lámídé ọmọ ayé lógún ọmọ òkèdèrè ọgbọ̀n ọmọ ikú gbàyè ọgbọ̀n ọmọ ayé gbèrègèrè káti òde wọn bó ló kédèrè kọ́ mọ́pẹ́ gbòǹgbò lọ́wọ́ gbòǹgbò ńlá fi mọ́lẹ́ ọbọ̀ mọ́lẹ̀ tán kí n tó lọ lókèdèrè wọn nítorí kíni wọn nítorí kọ́ lọ́lọ́mọ́ bá kọ́lọ́mọ́ mọ́ lọ́lọ́ báyìí náà lọ́lọ́sàn alágbàlọ́ lọ́lọ́rọ̀ èmi á máa sọ fún yín pé òjò pátápátápátá fẹ́rẹ́ kókò lù bàtà pátápátá apàpàtà lórí àpàtà fẹ̀ràn akátápàtà sẹ́ni ó jẹun akátá tó sì lórí àpàtà pátápátá alápàtà bí ń ṣe alápàtà àpàtà tí alápàtà bó sókè tàtàtà ọpẹ́lọpẹ́ onípàtà ọlọ́run ọba mi Èdùmàrè ní kò jẹ́ kí àpàtà tí alápàtà bó sókè tàtàtà pa alápàtà mi pátápátá dókítà ọlámídé hmm, ògúnlẹ̀kẹ̀ samuel o oh, oníjàmbá òfìjọba kingdom mò ń dáhùn ẹ̀ má pè o ilé yá ilé kẹ̀ ah mo ṣe wà ń kaftan mi tí ìlọlé <laughs> ǹjẹ́ tí jẹ́jẹ́ bẹ́jẹ̀ dájọ́ máa pàdé nọ́mbà mi rèé lẹ́yìn ètò fún ìpolówó ọjà tí mo gbóhùn tẹ́ ẹ bá fẹ́ pè mí sí zero eight zero three four eight six five three four two lẹ́ẹ̀kan sí zero eight zero three four eight six five three four two òun náà lè máa fi bá mi sọ̀rọ̀ ní whatsapp títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ire lójú owó rí ó dàbọ̀. iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámidé àjànàkú kọjá mo rí nǹkan fèrè bá a bá rìnrìn ká sọ pa àrìnrìn. ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá létò ratata tọmọdé ń gbọ́ ṣọwọ́ ń yá létò ratata tọgbàlagbà ń gbọ́. àwa ń gbádùn ètò yìí o à ń gbádùn ètò yìí o ṣọwọ́ ń yá ti dé jagun labi wọ̀lú alára àgbà yìí dá ti dé Ogunléke Samuel ọmọráyé logun, Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìyílẹ̀ dógún jẹ́ kó máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́ ní sẹ́lẹ̀ńsẹ́ jẹ́ kó máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́ ní sẹ́lẹ̀ńsẹ́ ní mímí jọjọ ní skunkẹ́.